tí wọ́n kemudian yang náà ni wọ́n pè ní asẹ́rẹ́lò ìdán so gbogbo ọ̀rọ̀ kan tí àwọn afáwọn tó bá wà sọ̀rọ̀ lórí ní ọ̀rọ̀ lẹ́yìn pé kí ni wọ́n pè ní kan lẹ́yìn wọ́n máa ṣe ní ohun tí wọ́n fi ọ̀gá ìdán lé òkè oríṣi làkúrú lẹ́yìn tí ọ̀rọ̀ papọ̀ mọ́ ìdán nínú ìsìlámù kí ni ẹni tí kò fi dẹ́gbẹ́gbẹ́gbẹ́ kí ni ìdájọ́ ẹ̀ tó ìsìlámù àwọn táwa nígbàgbọ́ sí i máa gbà á pé kí wọ́n máa fi dáhùn fún wa ìtọ́nà ṣe àná nífẹ̀ẹ́ rẹ̀ kí n tẹ̀lé sọ rẹ̀ nígbà ọkọ̀ yìí òun náà náà kò sí ní àlejò ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ sí ojú ọ̀nà náà níbi tí láti gbẹ́gbẹ́ yìí nípa tí ó jẹ́ ọ̀rọ̀ náà lóòótọ́ àti ìlànà tí ẹlẹ́gbọ̀n máa ń sọ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 atọrọ àlékún ìkẹ́ ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba àti orí àjẹjẹta ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àti gbogbo ìjọsìn ọlọ́ọ̀ba pẹ̀lú annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama. lẹ́yìn gbogbo ilé báyìí àtúndúpẹ́ fún ọlọ́wọ́n bá lẹ́ẹ̀kan sí fún síṣẹ́ mi wà di ọjọ́ òní pé ọjọ́ kejìdínlógún nínú oṣù a nínú ọdún ọgọ́rùn mẹ́rìnlá ó lé ní ọgbọ̀n àti mẹ́jọ lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam lọ sí madina abẹ́lọ́wọ́n bá rí kẹlá ó kù sí tí Ramadan náà parí kọ́lọ́mù bá lè kẹ́lá kí a ó sọ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mù bá lè kẹ́lá kó jẹ́ kí a sọdún ayọ̀ ọ̀làlá ilaha illallah abẹ́lọ́wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́lọ́mù bá kó jẹ́ kí a ṣe ní ayé ọ̀làlá ilaha illallah àwọn ìbàdá tiwa ilé tí a ń ṣe fún ọlọ́mọba àtàwọn ilé tá tó mọ́ ṣe àbẹ́lọ́mọba lẹ́kẹ́lá kí ọlọ́mọba kí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlọ́mọba kí ó mọ́ dálú wa láyà masalatun azima ọ̀rọ̀ nípa ẹ̀sìn kan ni tó yẹ sí ó tóbi púpọ̀ naqidun min nawaqidul islam ìkan nínú àwọn nǹkan tó ba islam jẹ́ ni wa kabiratun min kaba'iri dhunub ó ti jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ tí a ó tóbi nínú islam ó wà nínú àwọn ọjẹ́ ìkan nínú àwọn asábìrì mobiqat àwọn nǹkan méje tí ó mọ́ ń kó ìparun bá ẹ̀dá òun náà ní ilé báyìí wà sallallahu alaihi gbà tí ó ń kà fún wa àwọn ìran nǹkan méje ilé tó pé tó bá wà ní òsẹ̀mí ẹ̀dá yóò kéré burúkú yóò anabi sallallahu alaihi wasallam ó ka asíhà anabi ka sínú àwọn nǹkan méjèèjì wọ̀nyí ààrẹ bí àwọn àfáwà tí wọ́n ṣe ọ̀rọ̀ ti síwájú bọ́lẹ̀ ṣàlàyé alámọ̀rí alámọ̀rí tó gbópọn ni wọ́lọ́hì gbópọn gan ó burú púpọ̀ jù ó yọ ìjáde kó ní islam pátápátá tí ìyàn bá jẹ́ ni tí ó tẹ̀rì sínú kan yìí orí ẹni asih idán ṣíṣe Ibadallah ọ̀rọ̀ nípa idán yìí ọ̀rọ̀ kan tó ẹ́ pé abùkátà rẹ̀ láwùjọ wa púpọ̀ ni ó yẹ pé àlàyé nípa rẹ̀ ó yẹ kó mọ wáyé ní òrèkóòrè nítorí pé àwùjọ yìí àtẹ̀rì sínú idán púpọ̀ àti wa àtẹlẹ́mù wa àtàfà àtọmọkéwú òun náà la tẹ̀rí sínú kan yìí kódà nǹkan táwọn ẹni ọlọ́run fi ń jẹ́ ni ọlọ́run nínú ìlú ìdánù nígbà fi ń mọ̀ yàn lẹ́ni ọlọ́run nínú ìlú ìdánù àìlè báyìí ọfà tó fi jẹ́ sí wípé ọ̀rọ̀ nípa idán ó ti di nǹkan tó jẹ́ sí pé àwọn èèyàn ń pè lẹ́sìn lónìí wọ́n ti lọ mẹ́sìn nítorí pé àwọn tá ń pè láàpá gan ni wọ́n ń pèpè síbi idán àti pé àwọn àfá àtàǹpẹ́lá àfá gan àwọn gangan ni wọ́n ń ṣe dán àwọn ilé kéwú tààrù páwọn yóò ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ibi tí wọ́n ti ń kọ́ idán gan rí kò sẹ́ni tí ó lọlé kéwú àfẹ́ntọ́lọ́mọba lè gábà sàánú tó wà lọlé kéwú súnnà òun nìkan àwọn òwe yẹn o ń kálukú wa ma ń ní àwọn òwe tí a máa ń pè níbi àṣírí àwòwá gùn àwòwá lọ àwòwá rí mẹ́dì ọ̀gẹ̀dẹ̀ àwòwá gbogbo àwọn òwe àwòwá yẹn ìwé yẹn nìyẹn ọlọ́ọ̀hì ìwé dọ́gbà ni àwòwá hàn hàn sí ara ògiri àwòwá pe àlùjẹ̀nú náà ọwà bèèrè tí ọba fẹ́ ní ọwọ́ rẹ̀ subhanallah gbogbo àwọn ilé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè láàfà nínú ìlú yìí ni wọ́n ní lọ́wọ́ wọ́n ní lọ́wọ́ kódà ó burú débi pé èyàn máa ń jogún ẹ̀ tí ọ̀rọ̀ bá kú kódà kọ́ máa fi ogún dúkìá ayé lẹ̀ tó bá ti fi lẹ̀ in tí èyàn máa jẹ ló filẹ̀ fún ẹ̀ wàláhì àwọn èyàn jogún ẹ̀ tààrà tó ń jogún náà kàlẹ̀ sórí yẹ kó lágbára gan-an and gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tí a kìí ṣe àfá náà tí wàhálà bá ti dé bá wa jọ àwọn onídẹ̀yìn làmọ́ ń sá lọ ọ̀dọ̀ wọn làmọ́ ń sá lọ torí pé àwọn la nígbàgbọ́ sí wípé wọ́n lè gbà wá lẹ́nu ṣòro tó dé bá wa kò sí bọ́ sí ní mọ̀ kòwàlá sọ́dọ̀ ọlọ́run tó ẹ̀mí wa yìí balẹ̀ pọ́lọ́run bá <laughs> <laughs> eléyìí wàláì àwa náà bẹ̀ tí eléyìí ti kọjá bẹ́ẹ̀ sí wí fa wàláì wọ́n láyé ní yọ lẹ́nu wàláì ẹmà òpin ẹjá ṣe rúkíyà àbá wàláì kí ní ti kọjá rúkíyà fa ìdẹ́ ah ìwọ̀n tí ó aláwọ̀rán jìrì fa àwọn nígbàtán bá wá tára balẹ̀ tí wọ́n

aláhì àwọn èèyàn sí lẹ́púpọ̀ àtọ́bà àti jùrì kódà àti àwọn tàà pè ní ìmáàmù lú kò yíra nísìnyí débi pé nǹkan yí burú débi wípé tí àwọn àfá àtọ́bà lọ sóde ojóde òkú ni ojóde òde ìyàwó ni ẹni kí wọ́n máa bọ́ agbádá wọn lẹ̀ ẹ bá ìfúnpá ní apá ọ̀pọ̀lọpọ̀ àfá mi àti ó ń dè àti bàǹtẹ́ torí táwọn àfáàní bá múra òde olókùú báyìí rí ìgbà pé èèyàn mórú gan ni torí pé wọ́n fẹ́ lọ pa àwọn náà mọ̀ pa wọn lọ pàdé àwọn èèyàn kan bẹ̀ tó yẹ sí pé àwọn náà jira wá ń máa ń rẹjú síra wọn kálukú máa ń rẹjú mọ́ra wọn eléyìí tí wọ́n dè máa bẹ fìlà ń bẹ́ẹ̀ wa inna ilaihi raji'un kódà tó máa ń gbé ohun wàláhì wàláhì láàzí wàláhì láàzí àwọn kátà ń wí bí ṣe ń ṣẹlẹ̀ ìdán òun náà làwọn èèyàn fi ń ṣe fáàrí láwùjọ wáyé ibi tí nǹkan burú dé ìdán lọ fi ń ṣe fáàrí kò yí báyìí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn karomat àwọn karomat a máa ń gbọ́ lórí rédíò ni nínú àwọn wáàsí àwọn àfáà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kàrọmátì ìdánù wọ́n pè ní kàrọmà ọlọ́hìn ìdánù àmá nǹkan tó yẹ kó dàrú máa wọ̀nyẹ̀ lójú òun ni wípé àti ìdán àti kàrọmà àti mu'jiza khawarikul àádà ni àwọn nǹkan kan tó jáde kúrò nínú àládà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó yẹ pé èèyàn lásán ò lè ṣe kò yẹ àmọ́ méje mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmá ń jọra wọn nítorí pé àwọn nǹkan kan ni tí ó jẹ́ sí wípé ó kó agara bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán láti ṣe wọ́n máa ń jọra wọn ló jẹ́ sí pé lásìkò àwọn ànábì ọlọ́run bá ìgbà tí bẹ̀rẹ̀ sí máa mórí sí àwọn ẹ̀jìzá tó wa àwọn èèyàn tí ò nígbàgbọ́ sí wọn wọ́n ń pè nǹkan yìí ní sí wọ́n ń pè ní dán nítorí pé mú ẹ̀jìzá ọjọ́ ìdán lójú wọn nítorí àwọn ń pè àwọn ànẹ́bí ọlọ́run bá ní sáhárọ̀ àwọn òpìdán ẹ́ sáhárọ̀ tó jẹ́ jámẹ́rù sáhìr sáhìr òpìdán nìyẹn kò yí bá ní sí yìí so ẹ́rí pé lọ́pọ̀lọpọ̀ ayé wọ́n ti ń pè ànẹ́bí sọ́lọ́sọ́lọ́ ní sáhìr wọ́n pè ni Harun naam nítorí pé àwọn mọ̀rìjìzáàtì tí wọ́n ń ṣe ojò idán lójú fìràún nítorí àsìkò ẹ jẹ́ kí a sí alẹ́ sí àgbéyẹ̀wò àwọn nǹkan tí ó súnmọ́ kí a sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́nà wà nígbà bá ní kí wa kí ni ìtumọ̀ síhìr gangan táàfi gbàgbọ́ yìí nǹkan tápẹ̀ ní síhìr kí ni túmọ̀ nínú nǹkan àwọn ọ̀nà ibi tí síhìrù pín sí idán ọ̀nà ibi tó pín sí ẹlẹ́ẹ̀kẹta hukmu halli síhìrì bí síhìrì mithlihi hukmu halli síhìrì bí síhìrì mithlihi ìdájọ́ kí a fi idán ká fi bà idán jẹ́ ká fi gba ẹni tí wọ́n ṣe dán sí ká gbà á lẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ eléyìí báyìí wọ́n ń pè ní annashratu bó jẹ́ jẹ́ sí pé annashra insha Allah tàbá bẹ̀rẹ̀ sí wàsàlàyé ó pín sí méjì rúkíyà náà nashra ni rúkíyà nashra lòun náà àmá nashratun masru'a mashru'a nashratun mashru'atun nashra ilé ìtọ́ sí pé ó bá ṣẹ̀rí àmú nashra lòun náà ṣùgbọ́n nashratun ghayru mashru'atin nashra tí kò bá òfin sharia mu lélẹ́ báyìí so ni hallu sihri bi sihri mithli nínú àwọn tá tó gbìyànjú láti mẹ́nubà insha Allah ó ní kayfiyatu ibtali sihri kayfiyatu ibtali sihri ọ̀nà wo la lè gbà bá idán jẹ́ ẹ́ 'ala al-mashhur ọ̀nà wo la lè gbà bá idán jẹ́ lára ẹni tán ṣiṣẹ́ fún tán ṣe idán fún tán ṣe idán sí nínú àwọn nǹkan tá gbìyànjú àti gbéyàwó òun náà ni dọ́rọ̀rù sihiri alẹ́lfọ́rdí wàlmùsàmà dọ́rọ̀rù sihiri alẹ́lfọ́rdí wàlmùsàmà aburú idán lórí ẹni kọ̀ọ̀kan nínú àwọn èèyàn àti lórí gbogbo àwùjọ lápapọ̀ kí la burú tí dán ṣe kò yí ilé ya gbìyànjú àti gbéyàwó insha Allah inú àwọn kata gbéyàwó wọ́n ni tasallutu sahrati fi hada zaman al'asbabu wal ilaji bí àwọn onídáze jẹ gaba láwùjọ wa yìí lásìkò yìí kí láwọn sáwàbí tó fa àgbé kí ni ìlàjì tọ́lọ́mbà ní kásìkò gbà wá débẹ̀ òun náà ni juhudul mamlakati al-arabiyya ti saudiya fi muharabati sihri wa sahara ìgbìyànjú saudi arabia kingdom of saudi arabia ìgbìyànjú wọn lórí ìgbógun ti dán àti àwọn òpìdán nítorí pé minal insaf nínú dédé lọ́wà ká sọ ilé báyìí nítorí pé lórí ilẹ̀ afẹ́mọ́rí ìlú kan tí ó dúó dédé lórí ìgbógun ti dá àtàwọn òpìdá tí kìí bá ṣe Saudi Arabia afẹ́mọ́rí ìlú kan tó yàtọ̀ sí Saudi Arabia tó ń ṣeṣẹ́ yìí kò rí bá nìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ayé tó kù àwọn sáhárọ̀ wọ́n jẹ gàbá mẹ́ tí wọ́n ti jẹ́yàn pàtàkì ní àwọn ìlú náà sọ́hwàlálá sọ̀rọ̀ pé àwọn òpìdán kódà láwùjọ tiwa yìí wọ́n máa gun mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ àwọn òpìdán láwùjọ tiwa yìí wọ́n máa kọ́lé láńlá àwọn òpìdán láwùjọ tiwa yìí wọ́n máa fẹ́ àwọn ìyàwó tó rẹwà ẹ́ nítorí pé àwọn tí àwọn èèyàn ní àwùjọ wa wọ́n bàbàrà wọn àwọn tawhid ó ṣe àìrí ó ṣe àìrí ẹsẹ̀ fi wálẹ̀ ní àwùjọ wa yìí àwùjọ tí tawhid bá sì ti rẹ́sẹ̀ fi wálẹ̀ àwọn tí ó ma jẹ gàba láwùjọ náà òun náà ní kí ni o àwọn òpìdán àwọn alágbára èsù àwọn ni ó ma jẹ gàba ìbádàlọ nítorí àsìkò wa kí ni tààrífù àsìkò kí ni definition ìdán aláwọ̀kọ́ tá pé asíhìrú asíhìrú ẹ̀rù pé gbólóhùn yìí gbólóhùn lárúbáwá ni so agbọ́dọ̀ mọ̀ nǹkan tí lárúbáwá gbà lérò pẹ̀lú nǹkan yìí ká ma kí ni ìtumọ̀ nǹkan yìí nínú èdè lárúbáwá ká fi gbàgbọ́ yí ẹ̀ nínú èdè tiwa náà ká lè mọ̀ tí lárúbáwá ń pè ní síhìrú ká lè mọ̀ nǹkan tí ká lè mọ̀ kí ni àgbọ́yé síhìrú nínú àgbọ́yé èdè tiwa náà so alákọ̀ọ́kọ́ nínú èdè lárúbáwá tó bá dákọ̀ síhìrú

ẹ̀tàn jẹ́ ni fún bí àpẹẹrẹ ń sìn eléyìí báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lámọ́ sí àwọn òpìdán wọ́n lè fi hàn wá wọ́n lè sọ di búrẹ́dì tààtì mari ní búrẹ́dì wà fi ṣàfíkọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lọ́wọ́lọ́wọ́ wọn ẹ́ wọ́n kọ ìyálà wa òun ti ẹ̀ ẹ̀tàn lásán ni kò ní kò sí ìjódodo mẹ́ níbi síhìrù tàkìyìn tó yẹ báyìí so ìran síhìrù kan ni ẹ nítorí lè jẹ́pọ̀ àwọn lárúbá wọn pé idán wọn máa pè ní àṣìlá ẹ̀tàn tọ́túnmọ́ ń gbà lérò pẹ̀lú idán tán bá sọ pé idán òun náà ní kí ni asọ́rẹ̀ òun náà ní àìsàn tí máa ń ṣe èèyàn tí ó ma gbéyàn sálẹ̀ lójijì tí yàn ma fojú gbolẹ̀ fi ara gbolẹ̀ ilé tí Yorùbá ń pè ní wárápá àwọn ọlọ́wà kọ́ mi sàdẹ́wò fún wa àwọn lọ́rọ̀bá ma pè ní sí nítorí pé ẹni tí nǹkan yìí bá ń ṣe yadhharu ka'annahu mas'hurun ó ma ń hàn bí gbà wípé ẹni tí wọ́n ṣe dá sí ni ẹ̀kọ́ ni wípé pé bí gbà fún wọ́n ṣe dá sí irú nínú àwọn nǹkan tí lárọ́bá tún máa ń pè tó tún máa ń gbà lérò pẹ̀lú dán ọ̀nà ni al-istimala kí a máa gbé nǹkan lọ sí ọ̀nà míì ká máa gúnrí nǹkan sí ọ̀nà bòmíì kò yẹ bá nísìn lárúbá máa pè ní idán ká máa yí nǹkan padà bákan náà ká sọ irọ́ ká sọ di òdodo lójú àwọn èèyàn lárúbá wọn pè ní síhìrù bákanáà wà kúlù ma látọfà wà dákọ̀ wà kọfíyà sàbábúhú fọwọ́ síhìrù gbogbo tí ó bá wẹ́ tó jẹ́ pé sábàbí rẹ̀ tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ ó pamọ́ nǹkan yẹn ń ṣẹlẹ̀ ń lapa lára yẹn àbí ń lapa lára nǹkankan lára kankan náà wẹ̀ dá àmọ́ nǹkan tí ó mú nǹkan yẹn lápá lára èèyàn in tó mú nǹkan yẹn lápá lára ẹ̀dá tí wọ́n ṣe nǹkan yẹn sí in tó wẹ́tà lè fojú rí sí ṣẹ́rù nínú èdè lárúbáwá nínú ṣẹ̀ríà nínú istilah nínú ìpanupọ̀ àwọn olùmọ̀ nípa ìmọ̀ ṣẹ̀ríà wọ́n ìtumọ̀ orísìírísìí ìtumọ̀ ló wá fún nǹkan tó pè ní àṣíṣẹ́rù orísìírísìí ìtumọ̀ ló wá àmọ́ gbogbo àwọn ìtumọ̀ tí àwọn olùmọ̀ fún síhìrù yìí gbogbo ẹ̀ ibi kan náà ni gbogbo ẹ̀ lọ ń forí sọ eléyìí tó wá wá áwùdọ̀ eléyìí tó clear jù nínú àwọn ta'arifat nínú àwọn definition tí wọ́n fún idán ṣíṣe eléyìí tó clear jù òun náà ni ká sọ wípé huwa aqdun idán òun náà ni nǹkan dídì ká di nǹkan ká di nǹkan eh huwa aqdun wàrúkọ̀ àti ọfọ̀ pípa ìdánì dídí nǹkan ẹ́ inú ìdán lọ́wà mọ̀ dání ẹ̀ ká ta nǹkan ní kókó ká dí nǹkan pẹ̀lú òwú àbí ká dí nǹkan pẹ̀lú nǹkan kan náà láti lè fi lápa lára nǹkan kan kò rí báyìí nísì ìdán ni ẹ̀ bákanáà wàrúkọ̀ ọfọ̀ pípa ìdán ni wàkàlámù yàtàkàlámù bí i auyaktubuhu sáàhìrù tàbí ọ̀rọ̀ kan àbí nǹkan kíkọ kan tí òpìdán tí ó máa kọ àbí tí ó máa sọ eléba ìdán ni òpìdán wa máa sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu tó ẹ́ pé pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí yóò sì máa nǹkanká ó sì máa lápa lára ẹni tí wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yẹn lápa lára rẹ̀ bí ọ̀fọ̀ bí ògèdè bí àyájọ́ ẹ́ ọ̀rọ̀ àwọn òpìdán ni gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ń sọ tó fi jẹ́ sí pé ó fẹ́ kó la ọ̀rọ̀ yẹn ó fẹ́ kí ó lápa lára ẹni tí ń sọ̀rọ̀ yẹn sí ní ìlápa tí ó ma fi nǹkan kankan ẹni ẹni aburú àbí ní dáadáa nínú dáadáa tí ọmọ ẹ̀dẹ́ ni ọrùn dáadáa ni eléyìí idán ni tàbí nǹkan kan téèyàn kọ́ọ́lẹ̀ táwọn òpìdán kọ́ọ́lẹ̀ láti pé kó lè kí nǹkan yẹn kó lè lápá kò yí báyìí nísìnyí so sí ẹni tí a kọ nǹkan yẹn lórí eléyìí báyìí náà نعم أو يعمل به شيئا يؤثر في بدن المسحور أو قلبه أو عقله من غير مباشرة له عليه tàbí kí ó pìdán kó ṣe iṣẹ́ kan tí ó lapa láàrẹ ní tàà ṣe dá sí àbí tí ó lapa nínú ọkàn rẹ̀ àbí nínú làákàyè rẹ̀ tí ó kò bá làkáyì rẹ̀ tí ó lapa nínú làkáyì rẹ̀ kíyàn síṣẹ́ kan kíṣẹ́ tíyàn sí yẹn kọ́ wá lapa lára ẹni tíyàn síṣẹ́ yẹn sí tàbí kó lapa nínú ọkàn rẹ̀ àbí kó lapa nínú làkáyì rẹ̀ láì fọwọ́kẹ́ ní ẹ láì súnmọ́ láì fi nǹkan kankan yóò sì máa lapa lára rẹ̀ kò yíra ní sí ìdẹ́ta wa ń sọ yìí hal lahu amla ǹjẹ́ idán ṣe ó máa ń ṣẹlẹ̀ tí ó máa ń lapa lára àyà ṣe dán bẹ àbí òsí àkídàtò àhìlìsúnnàtò aljama'a ó ní pé idán bẹ ó dẹ̀ ní haqiqa ó máa ń ṣẹlẹ̀ nítòótọ́ idán bẹ a dẹ̀ máa lápa a máa ṣẹlẹ̀ nítòótọ́ hadhihi àkídàtò àhìlìsúnnàtò aljama'a amma al فيعتقدون أن ليس للسحر حقيقة àwọn Mu'tazila náà gbà pé idán kò ń lapa kò sí nǹkan tán pè ní idán wọ́n ní idán lọ́dọ̀ tàwọn wọ́n ní nǹkan tí ò ní haqiqa nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ ní pé tàfíyè lásán pé kí a kà máa kí nǹkan kọ́kàn máa dàbí pé ń rí bẹ́ẹ̀ lójú yàn lásán ni pé kò ní àkíkọ̀ nǹkan yìí ṣẹlẹ̀ gẹ́gẹ́ wàhádà khilafu àkídàtì ahli sunnati wal jamaa ilé ìyapa sí àkídàtì ahli sunnati wal jamaa nítorí pé ẹ̀rí tó pọ̀ náà Al-Qur'an Al-Karim àti nínú ṣùgbọ́n bí a alìsúnnà sí gbà wípé ìdán ní àfíkọ̀ ìdán bẹ ìdán sí máa lápára àwọn èèyàn yìí tó ń ti bẹ́ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ bẹ̀rù dán ẹ̀sì gbọ́dọ̀ bẹ̀rù àwọn òpìdá ló fi jẹ́ pé alìsúnnà fi jama'a wásàkù ní àmọ́ ń wà débi gbogbo àlámà rẹ̀ wásàkù a ní sàṣe tó wà àmẹ́yàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ o sì gbọ́dọ̀ bẹ̀rù àwọn òpìdá tó ọba fi lè bẹ̀rù idán àbọ́ bẹ̀rù àwọn òpìdá èyàn tó dẹlẹ́bọ̀ èyàn kó sínú ṣirkul khawf ṣirkul alkhawf ẹbọ yìí máa bẹ̀rù nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run ọba ní àwọn ìbẹ̀rù tó ẹkùn ìyọ̀gbọ̀nà pé fẹ́dà fẹ́ lọ kí a máa bẹ̀rù pé ẹnìkan ó yà yàn ni kí a máa bẹ̀rù pé ẹnìkan pààyàn ẹbọ lágàn abẹ́nikọ́ táyàn ló sì abẹ́nikọ́ fàárẹ̀ kàyàn ẹbọ ni sẹ́kúrò àwọn abẹ̀rù táwọn ẹmọ́ ní sí àwọn òkú ìdániyẹn tí yẹn bá lè nírú bẹ̀rù yẹn ṣírkùn haufu yẹn kò yí báyìí sí ìṣẹ́bọ níbi haufu yẹn irú bẹ̀rù yẹn ọlọ́run bá ní kan agbọ́dọ̀ ní sí a sì ní kágbà pé jẹ́ bẹ̀rù wọn àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ba nígbà tó bá jẹ́ pọ́lọ́run ba ní ó yọ̀ǹda sí ajẹ́sígbé látọ̀dọ̀ ọlọ́run ba ló ti ń wá eléyìí kàn jẹ́ sábàbù ni a lè bẹ̀rù ẹ̀ so ọlọ́run ba lékẹ́ láti mú nǹkan yẹn ṣẹlẹ̀ gangan láàmà bẹ̀rù kò yí bá ní sìn tó pé wá àìlẹ̀m annal ummata la wich sama'at ala an yadurruka bi shay lam yadurruka illa bi shay'in Ànábì ní lọ mọ̀ wípé tí gbogbo àgbáyé yìí bá kóra jọ gbogbo ayéyẹnyẹ eré tó pé oṣù inú wọn àwọn náà wà nínú gbogbo àgbáyé tá à ń wí àjẹ́ wà ń bẹ àwọn àjẹ́ wà ń bẹ abẹ́ẹ̀kọ́ ni àwọn ẹlẹ́ni òkùnkùn àwọn onídán gbogbo wọn náà wà ń bẹ tó bá fẹ́ fi nira kàn án Ànábì ní láìlá agbára wọn ká wọn lè rí nǹkan kan ṣe fún ọ àyàfi tọ́lọ̀ ọba àlejò ọ tó bá jẹ yín lówó ẹ gbowó yín lọ́wọ́ rẹ̀ pé à ẹ̀ sílẹ̀ tẹ́bálẹ́fẹ́ gbowó yín tó ṣe yín o ẹ̀ ó dẹ́lẹ́bọ nìyẹn o gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ tí nǹkan bá pa yín pọ̀ tó bá yẹ kó gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ gbá kò yẹ báyìí kò sí nǹkan tó fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ bẹ̀rù òkú ìdá ṣùgbọ́n ṣé dáná ń ṣẹlẹ̀ ṣé dáná ń lapa ó máa ń lapa ń tòótọ́ ṣùgbọ́n kò lè dáṣẹlẹ̀ kò lè dá nǹkan kan ṣe àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba eléyìí bá insha Allah á padà ṣàlàyé ẹ̀ nínú àyà tó wà nínú Suratul Baqara 102 nínú Suratul Baqara tí ń واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ماله في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون من سورة البقرة آية أصي دجو إدفوة بكنا أصي ìhà tí àwa mùsùlùmí gbọ́dọ̀ kọ́ sí idán sọ fún wa nítorí pé àwọn òpìdán kò fáàrù ni wọn àwọn òpìdán kò fáàrù ni wọn bilkitabi wasunna wal ijma pẹ̀lú ìdájọ́ Qur'an àti ìdájọ́ sunna àti ijma kò fáàrù ni wọn nítorí pé lè gíláṣí ojú kó yé nínú ááyà wípé ìdánkọ́ kúfùrù àbákanáà tààlùmù sìhìrí kúfùrùn ẹ̀kọ́ idán kúfùrùn ẹ́ a ọlọ́wọ́ bá ní kẹsọ pé wàtàbà ìwùmá tàtàlù ṣayàtínu alámúlkì suleiman ọlọ́wọ́ bá ní àwọn yahudi nǹkan tí wọ́n tẹ̀lé ẹ́ òun náà ni nǹkan tí àwọn ṣayàtínu ń kà fún wọn yọrọ tí wọ́n ń kà fún wọn nípa wọlá anábi suleiman irọ́ tí wọ́n ń kà fún wọn nípa wọlá anábi suleiman òun làwọn yahudi ń tẹ̀lé tafsiru kan nìyẹn nítorí pé àtìláwàtù ó máa ń túmọ̀ al'ittiba'a bákanáà àtìláwà ó máa ń túmọ̀ al'qira'a واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان الله باني كتوان تلي òun náà ni nǹkan tí àwọn ṣàyàtínú ń tẹ̀lé ṣẹ̀gbé láláwọ̀kọ́ wọn ní in tí wọ́n ń tẹ̀lé òun náà ni nǹkan táwọn ṣàyàtínú ń kà fún wọn nípa ọlá anábì suleiman yọrọ tí wọ́n ń kà fún wọn nípa ọlá anábì suleiman òun wọ́n tẹ̀lé ni pé nǹkan tí àwọn ní ìparọ́ mọ́ ọlá anábì suleiman ntáwọn ṣàfihàn náà ń tẹ̀lé làwọn náà ń tẹ̀lé wà máa kẹfàrọ suleimanu walakin na ṣàfihàn kẹfàrọ ọlọ́run bá wá ní àmà nẹ́bí suleimanu di kò ṣe kèfèrí ṣàmì pé kí lọ́lọ́run bá lẹ́gẹ́lá ń bá bọ̀ ọ̀rọ̀ idán ọlọ́run bá lẹ́gẹ́lá wá sí náfíù ìjẹ́kèfèrí ó ti ìgbé ìjẹ́kèfèrí kú ànẹ́bí suleimanu ṣàmì pé báwo ni ọ̀rọ̀ yóò ṣe wá ní munasaba pẹ̀lú tí a ń bábọ̀ nítorí wípé idán jẹ́ kófòrò ní lọ́lọ́wọ́n bá lè gbábi ṣe nẹ́fíò kófòrò pé idán tí wọ́n ń tẹ̀lé yẹn àwọn yahudi tí wọ́n ń tẹ̀lé yẹn ní nǹkan tó yẹ pé àwọn ṣàfihàn ń kà fún wọn ní yọrọ nípa wọlá anábì suleiman yẹn àti táwọn ṣàfihàn ń tẹ̀lé ní yọrọ ní ìparọ́ mọ́ wọlá anábì suleiman yẹn kófòrò ni iṣẹ́ kófòrò ni wọ́n ń ṣe anábì suleimanu dẹ̀ kí ń ṣe kèfèrí nítorí pé tó ń ṣe yẹn síhrù yẹn kúfùrù ni wa ma kafara suleimanu walakinna shayatina kafaru àmá wọn shayatin tí wọ́n kọ́ àwọn yahudi ní nǹkan burúkú yìí náà kọ́ wọn ní síhrù yìí àwọn wọ́n ṣe kèfèrí pẹ̀lú síhrù tí wọ́n ṣe áyà yìí ni àwọn olùmọ́lò yìí pé kafaru yu'allimuna an-nasa as-sihr yìí tí wọ́n fi ṣe kúfùrù ní pé yu'allimuna an-nasa as-sihr wọ́n kọ́ àwọn èèyàn ní idán a jẹ́ pé àwọn èèyàn máa kọ́ idán sah wa la la wallahi wọ́n kọ́ dòní àwọn èèyàn kọ́ idán dòní alọ́pọ̀lọpọ̀ ilé kéwúsẹ́ wallahi ẹ gbọ́dọ̀ má kọ́ idán èèyàn kọ́ idán nínú kọ́ìdá tẹ bá kí àwọn ṣẹ̀rúfù yẹn tẹ́tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ suratul fatiha nínú kọ́ìdá ibi àwọn kìíní kan bẹ tó tẹ́kàn báyìí kẹ́ tó kan suratul fatiha tẹ bá lọ sórí tó bá mọ̀rẹ́ dáadáa yóò kọ́ yín àwọn kìíní kan bẹ ni wallahi idán ni wọ́n sọ fún yín àwọn adájú ṣẹ̀rúfù kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ má kọ́ nílé ẹgbọ́rọ̀ mọ́kọ̀ alélékéwù ga ń bẹ̀lẹ̀ orúkọ tó dá alélékéwù ní jẹ́ kódà ilékéwù ilórúkọ rẹ̀ dáa jù ní gbogbo lẹ́yìn ẹ́ wallahi tawzi'i ẹni tó nílé kéwù yẹn yóò sì máa sọ fáwọn yẹn pé ẹ máa gógógó ẹ máa wẹ ilé kéwú tàti ní káwọn mẹ́lọ́kọ́ tawhid subhanallah kò rí báyìí so kí máa ń fa ni pé wọ́n ń kọ idán àwọn èèyàn ń kọ idán tààrà wallahi wọ́n ń kọ idán gidi gan kódà yóò ní khidmatẹ́ ṣe fún àwọn àfá yóò ní bọ̀ yìí yóò ní iṣẹ́ tẹ́ ṣe fún àwọn àfá ẹṣẹun tẹ́ẹ̀fì mọ̀ idán ẹ wo ibi báyìí tẹ́ ń wò yìí abujad hawaz hutti kalamun sahfaz kọrọṣat sakhazun dọ́bọ̀ tẹ́wò yìí ó ní àwọn adàdí ẹwọ wàláì bó ṣe wáyé ìyẹn ma fi ń wo iṣẹ́ o ìyẹn ma fi ń wo iṣẹ́ bẹ̀sẹ̀ wòye láwọn kìíní tí ìyẹn bá mẹ́ni tó mọ̀ dáadáa <coughs> àfà ẹ ma jẹun àrámù lọ ni wàláì ẹ ma jẹ àrámù gbá wàláì sẹ pé òun lọ́kàn kó tó kan pé a fẹ́ ka suratul Fatiha nínú kọ́ ìdá kódà tẹ bá wù ẹ́ kí wọ́n nọ́mbà rẹ̀ wọ́n nọ́mbà rẹ̀ 1 alifu yìí hamza yìí ni 1 báyìí ni 2 eléyìí báyìí ni 3 eléyìí báyìí tán bá gbé jáde tán tán bá rò papọ̀ tán bá dèrò kọ yẹn àfà ẹ̀wò wàláyìn kan bẹ́ẹ̀ lóyìí tán bá dèrò kọ rẹ tán tán bá wọn àwọn ṣòrúfò kọ rẹ jáde pẹ̀lú àwọn ádàdí táwọn yìí ó ní tí ń gbé jáde o ní àwọn ìdán tààrà àti ní iṣẹ́ wíwò so insha Allah tí ọlọ́run bá ní kásìkò débẹ̀ àmà àwọn ọ̀nà tàbí ma ma wọn kùdá insha Allah ajé kí yá ma àwọn ọ̀nà tí yẹn fi mọ́ kùdá tẹ́fì ma pé tẹ́bá igbogbo irú àwọn nǹkan ìtẹ́bá ti rí kan lọ́wọ́ yẹn kùdá ni insha Allah so kí láyé fàyọ́ bẹ̀ ni pé hey ní táwọn ọmọ lọ ń kọ́ lé kí ó burú gan o àwọn ìwé kan bẹ táwọn ọmọ ń ìwé account ìwé àṣírí àmọ́ pé ní kitabul asrar ó tó ní lárúbáwá ìwé burúkú tó

tán bá dẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tún gbà mí wọ́n ha sọ́rọ́tù Yasin pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn látorí kòdì láti ìgbẹ̀yìn ó gbé wá láti gbẹ̀yìn síwájú bẹ́ẹ̀ afá wallahi ó burú ga àwọn èèyàn ń ṣe kúfùrù ga wallahi ẹ̀tí tí àwọn èèyàn tó mú ọ̀bẹ ọ̀bẹ gbóná tó ti gbóná wọ́n ti kí ọ̀bẹ yẹn gbóná gbóná tó ti gbóná wọ́n sì fi du adìẹ ẹ̀dàkùn ọ̀bẹ tí ò gbóná gẹ tẹ́lẹ̀ mélòó lọ́rùn adìẹ tẹ́yẹn lé pàtó wọ́n fi ọ̀bẹ gbóná wọ́n fi du adìẹ wọ́n sì máa ń fọ́bẹ̀ gbóná ju ẹran náà kò yé so wọ́n dẹ̀ ń lo pàtì èèyàn ọlọ́ọ̀ni wọ́n lo pàtì èèyàn ìyẹn kódà ẹnìkan jẹ́ kó yé mi pé ibìkan bẹ́ lọ́rin yìí nínú gbòòrò lọ́rin ni nínú gbòòrò sámsámú ní àárín gbọ̀ngàn lọ́rin ó jẹ́ kó yé mi pé ó ké nínú ojúmọ́ tí wọ́n kí ń ṣe tán bá gbéyàn débẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ìyẹn yóò parí torí pé wọ́n ti book kalẹ̀ ẹni tí ó gba erí ẹni tí ó gbójú ẹni tí ó gbé kánná láàrin ìṣẹ́jú márùn-ún ó sì kàn yàn complete wọ́n dẹ̀ pín gbogbo àwọn àfáà ni ó ń gbà àwọn tá ń pè láàfà èyí mọ́kọ̀ méjì mo lè fi pè wọ́n tẹ́ẹ̀dì gbọ́mi yé tó ráfà lẹ́ra àwọn èèyàn mọ́ ń pè wọ́n

òun àti ọmọ kíwù rẹ̀ ọmọ kíwù rẹ̀ náà fọ́ ní báyìí ó tún ní kan tí ma ń bá fẹ́nu lùlù báyìí ah sallallahu subhanallah ìgbà tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ kò sẹ́ni tó lè sọ̀kalẹ̀ àfòun nìkan

ó ní pé bàbá wa kìnníkan kìnníkan ó fi kìnníkan ó fi náà kàrí kàpá wá sọ́dọ̀ máyító ó fi pamọ́ sọ́dọ̀ máyító ẹ̀tí gbọ́rí wọ́n bá ní máyító kú ẹwúrú àwọn ọ̀rọ̀ burúkú báyìí bàbá wa ní máyító ṣe lè kú ọwọ́ àti máyító ọjọ́ sọ́dá ṣàdé pé yóò kú <laughs> máyító kọgbọ́dọ̀ kú òun ní nǹkan tó ń fi pamọ́ sí lọ́dọ̀ ó ní kàn ó sì jímá tó dìde tí kàrọ́mọ̀ ní omi iná o ìyọ́rọ́ ni àmọ́ wọn pàgbákò na wọ́n dáṣẹ́ àwọn lọ́rọ̀ bẹ́ẹ̀rẹ̀ lẹ́nìkan kú bàtẹ́ni ku wá kú àtọ́n wa ń sọ fún pé àárọ̀ o ẹ̀yìn ẹ̀dọ́kùn sí bàbá yín sọ fún yín pé kan lọ́dọ̀ rẹ̀ tí mo a kọ́ ma fi pamọ́ àmọ́nù kú láwọn ọmọ kọ̀sọ̀ fún yí à wàhálà nù ẹnzóbi sàárì rẹ̀ karama nù o karama àwọn ẹni ọlọ́run wọ́n adébi sàárì rẹ̀ ẹ̀yìn wọ́n lágbájá ọmọ lágbájá ń gbọ́ mo finá ń kàlé sọ́dọ̀ rẹ̀ àbí ìfiná ń kàlé sọ́dọ̀ rẹ̀ òkú bá ni ó fi sọ́dọ̀ mi ọ̀dà ẹmọ wá ló fi